Good evening, good evening, good evening, viewers. Good evening, my fans worldwide. Um, I'm online tonight just to advise my fellow young Nigerians, our daddies, our mummies, and everyone that loves Nigeria, that love where he or she came from That's the reason why I'm online tonight. It is time for youths to take back Nigeria. It is time for us, young ones, to take our country back from our grandfather, grandpa, grandparents, grand whatever they are called. Those are old politicians that they recycle themselves into power. They have failed us. It is time to give a young chap, young lad, young man, the activist, well-educated man, and a, uh, a man that have the love of Nigeria in heart. So let's support Mr. Omoyele Showore for Nigerian president in 2019. That's what all my message tonight is gonna be about. ẹ̀yin tí mi ẹ̀yin worldwide ṣe ti ń wò wá àkókò opportunity láti lead wa ni 2019 no one but mr omoyele sowore aláṣẹ sahara reporter láti amẹ́ríkà ẹni tó ní ọgbọ́n lórí tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹni tí mo nígbàgbọ́ tí mo lérò pé tó bá dórí àléfà kò ní já wa kulẹ̀ a ṣe nǹkan táráàlú ń fẹ́ ọ̀dọ́ ni. Fẹ́, wọ́n ní ajá ìsìn ló mọ ehoro ìsìn ilé. Let's join hands together to support this young man to become Nigerian president in year 2019. Àwọn grandpa wa, àwọn granddaddy wa, wọ́n ti fail wa, kò síná, wọn ò ṣomi, wọn ò ṣe títì, gbogbo hospital kò dáa kí president wa kàn máa gbé wọn láti nàìjíríà wá sí abroad for treatment is very bad. Let's give this young man opportunity to govern Nigeria, to become Nigeria president. And let us see what this young man can do. And I believe he won't fail us. I believe, that's my belief. I believe this young man, Mr. Shure, won't fail us. I am supporting him àwọn tèmi náà kẹ̀rí I will talk to my people to support this man. Let's forget about ethnicity. Let's forget about religion. Let's support this man tó ní èrò rere láti move Nàìjíríà síwájú láti gbé wa tẹ̀síwájú. Gbogbo ará ilé mi àti gbogbo àwọn ọ̀rẹ́ mi lèmi máa bá sọ̀rọ̀ pátápátá. Tá máa láti fọwọ́sowọ́pọ̀ láti tẹ̀lé Mr. Moyele torí pé ó jẹ́ ọ̀dọ́ tó dẹ̀ ti ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn láti kékeré láti yunifásitì ẹ̀yí ẹ̀ ló ti ń gbìyànjú láti jà fẹ́tọ́ ọmọ ènìyàn ẹ jẹ́ ká fún ọ̀dọ́ lé opportunity kan rúlu wa for once Mr. Amoyele Sowore kì í ṣe bí mi in fact mi ò tiẹ̀ mọ́ rí but mo ti rí oríṣiríṣi akitiyan tí màmí ti ṣe ẹ jẹ́ ká fún un ní opportunity káti ẹ̀ fún ọ̀dọ́ l'opportunity enough of arugbos we don't want all these arugbos anymore we want young sharp young lad tó ń mọ nǹkan tí technology ń sọ tó ń mọ ibi tí ayé dojú kọ tó ń ṣe àwọn àgbàlagbà tó ń lè lo kọ̀ǹpútà tó ń mọ nǹkan tó máa tẹ̀ nínú kọ̀ǹpútà wọn mọ software tó ń lè lò tó you know ẹ jẹ́ ká fún mọ̀ ní opportunity kí gbogbo wa ká gbárùkù tì ká tẹ̀lé ká dìbò fún don't be surprised tí gbogbo Nigerian youths tá bá sowọ́pọ̀ tá gba PVC wa lọ́jọ́ election regardless of party tí màá ní máa gbà jáde tí gbogbo wa ta dìbò fún Ọmọyẹlé Sowore ẹ believe me ojú máa ti àwọn àgbàlagbà jẹgúdújẹrá òjèlú tán ti ń ba Nàìjíríà jẹ́ tó jẹ́ pé gbogbo àwọn ọmọ wa tó ní ọpọlọ lórí wọn gbọ́n sá sókè òkun a ní doctors a ní lawyer a ní àwọn engineers tó jẹ́ pé àti practice nǹkan tó lọ study ó difficult torí society tí wọ́n wà wọ́n láti move lọ sí abroad wọ́n máa travel lọ sí America wá sí UK lọ sí Japan lọ sí European countries you know because kò sí opportunity fún wọn ní ìlú bàbá wọn òun oníkálukú ṣe jáde kúrò nílé tó oníkálukú sádànù but I believe it is time to take our country back from these old folks from these old politicians tí wọ́n ń recycle lára wọn from one generation to generation can you imagine president Muhammad Buhari wọ́n ti ṣe president alákọ̀ọ́kọ́ wọ́n ti ṣe lẹ́ǹkejì wọ́n tún fẹ́ ṣe lẹ́ǹkẹta why at seventy something Ọbásanjọ́ ẹnu ló pọ̀ wàhálà ló pọ̀ ẹjọ́ ló pọ̀ Ọbásanjọ́ náà fẹ́ ṣe lẹ́ǹkẹta sọ́ọ́dún fẹ́ ṣe lẹ́ǹkẹrin ẹ ti ṣe láyé ológun ẹ ṣe méjì ní democracy ẹ tún gbìyànjú àti ṣe lẹ́ǹkẹta why ẹ jẹ́ ká fún àwọn ọ̀dọ́ láyè àwọn tó mọ nǹkan tí technology ń sọ ẹ bá mi share fídíò yìí please share this video to encourage your people wherever you are this is Kenny Joka from London speaking I'm supporting CEO the CEO of Sahara Reporters supporting Mr. Amoyele Sowore from America to become Nigerian president in year 2019. Let's support this man. Emi ò ní ìdówó wọn, mi ò ní ìdàtí gba anything lọ́wọ́ wọn. Just let us support him to become Nigerian president. So, yeah, thank you Mr. Malik Olarewaju. Wọ́n ní we don't want arúgbós in Nigeria again vote Omoyede Sowore for president in year 2019. Thank you, thank you, thank you so much. So my people are listening online, they are actually watching. Can you please share this video? Let's support this man, let's encourage him, especially we in diaspora. Yeah. Thank you, Onikeni Joka Izum, Omo ìlú God bless you, Mr. Malik Olariwaju. Ẹ jẹ́ ká support good cause èyí táwọn old fools yìí eh, tó ń ṣe fún wa ó ti tó for donkey years no stable electricity billions billions billions trillion ọ̀nà ń gbélé pọ́n fẹ́ fi ṣe iná títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí àní kò sí àdúgbò tó lè sọ pé òun ní iná for good twelve hours láì lọ kò sí àdúgbò kò sí ìlú tó lè sọ pé gbogbo títì ìlú àwọn ohun gbogbo ẹ̀ ló wà tired tí ò sí pothole tí ò sí tíṣe lérúkú kò sí. Si kò sí good hospitals school wa wọ́n ti dojú ẹ̀rú àwọn politicians wa tó lówó wọn kò gbọmọ wáṣà abroad they send them to America to Europe to UK to go and study and when they finish they go back home they fix them they fix them to positions please let us give this man a chance to become Nigerian president the power belongs to people Let's use our votes wisely. Let us vote wisely. Ká dìbò fún Manu yìí Ọmọyẹlé Sowore kí gbogbo àtìlẹ́yìn kó lè di olórí orílẹ̀-èdè. Èmi believe nínú Manu yìí o, mo ní believe nínú ẹ̀. Nọmba one ni pé ó kéré, ọmọ kékeré ni. Àwọn náà mọ nǹkan tó ń lọ nígboro ń sìn. Activist ni, ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ṣọ́rọ̀ bí yẹn sìn ó dẹ̀ ó kò fẹ́ràn ìyanijẹ tí gbogbo wa bá tì lẹ́yìn àtàrúgbó àtomidan kọ́mọ kékeré sọ fún bàbá wọn kí gbogbo àwa ọ̀dọ́ ká sọ fáwọn ìyá wa pé ẹ má dìbò fún ẹlòmíì mọ́ APC láti presidency wọn ẹ jẹ́ á gbá wọn dànù ìgbálẹ̀ wọn ká fi ìgbálẹ̀ wọn gbá wọn dànù ní presidency kò sí nǹkan tó ń jẹ́ Buhari mọ́ for two thousand and nineteen let's vote for Mr. Omoyele Sowore ẹ jọ̀ọ́ torí ọlọ́run nàìjíríà á dáa fún gbogbo wa kò ní bàjẹ́ ah okay thank you mr male wọ́n ní you are you are one in a million in ogun state and remo kingdom thank you mr male god bless you ojú òní tìyìn ojú òní ti gbogbo wa kì í ṣọ̀rọ̀ pé bóyá ó kàwé kò kàwé ó lówó kò lówó ọ̀dọ́ tó lórí pípé tó mọ ohun tí aráàlú ń fẹ́ tó mọ ohun tí àwọn ọ̀dọ́ ń fẹ́ tó máa tún education system wa ṣe òun ni Mr Ọmọyẹlé ẹ jẹ́ kí gbogbo wa ká tì í lẹ́yìn ká gbárùkù against two thousand and nineteen tó bá máa dìwò yìí two thousand and nineteen kájọ máa jubilate ká ti máa rí àyípadà rere ní orílẹ̀-èdè wa tó jẹ́ pé gbogbo àwa ọmọ Nàìjíríà tá a wà ní òkè òkun ẹ̀rù ní bà wá láti lọlé inú wa gan a máa dùn a máa proud ìlú tá ti wá that is, all, that is what I'm saying please please my people I'm not a politician but ìlú tí mò ń gbé wọ́n ṣe bí dáadáa wọ́n fẹ́ràn ará ìlú wọn wọ́n fẹ́ràn ìlú wọn tọkàntọkàn òun ló fà á tí gbogbo wa náà ṣe ń gbé bí successfully tá à ń gbé bí láyà àtàláfíà àsìkò dẹ̀ ti tó fáwọn náà láti yẹ pé ká tún kíni o ká tún ìlú wa ṣe gbogbo àwọn àgbàlagbà jẹgúdújẹrá tí wọ́n ti ṣe kọjá tó ní kálukú ń ṣe rọ́bọ níbi tó kàn ń ṣe oríṣiríṣi àsìkò yẹn ti kọjá ẹ jẹ́ ká ṣí new chapter ọ̀dọ́ ti yọjú àwọn ọ̀dọ́ lóríṣiríṣi kan ló ti yọjú ṣùgbọ́n ẹ tèmi ní ìgbàgbọ́ nínú ẹ̀ jù òun ni Mr. Amoyele Sowore yìí sòkòlò Elédùmarè kó mú kó tì lẹ́yìn kó gbé wọn débẹ̀ kí gbogbo wa náà kájọ ṣe kí ni o kájọ gbárùkù tì wọ́n kéku ilé kó gbọ́ kó sọ fún toko kádàn gbọ́ kó rò fóòbẹ̀ kí gbogbo wa kájọ pé àwọn èèyàn wa ká sọpọ́ọ̀tì máàlù No yorùbá kọ́ là ń sọ because tí wọ́n bá múná lọ kì í ṣe pé yorùbá nìkan náà múná lọ fún tí wọ́n bá dẹ̀ wà kì í ṣe yorùbá nìkan ló wà ó wà fún gbogbo ọmọ nàìjíríà ni tí omi bá ń yọ tí hospital tó dá bá wà wọn ò ní sọ sọ pé ẹ ọmọ ibo nìkan ló gbọ́dọ̀ lọ bẹ o àbáwúsá nìkan ló gbọ́dọ̀ lọ bẹ o no it's for nigerians let's forget about tri tribalism àbí tri tribalistic àbí tribal kílẹ̀ ń pẹ̀yìn lóyìnbó kájọ gbárùkù tí márùn-ún àti ibo àtàwùsá ọ̀dọ́ ni wọ́n lè bá wa tún orílẹ̀-èdè wa ṣe ojú òní tìyìn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí sáwọn èèyàn yín káàkiri káàkiri káàkiri káàkiri tẹ́yìn náà bá lè ṣe fídíò láti fi support Mr. Omoyele for two thousand and nineteen election ẹ bá mi ṣe ká fi support wọn èmi ò lówó tí mo lè fi support party wọn there's nothing I can offer that there's nothing I can offer than to support him through social media campaigning for 2019 election because of uh, my president mr omoyele sowore come 2019 by this time 2019 by the grace of god we'll be calling him the youngest president in africa mr omoyele sowore god bless nigeria god bless all the listeners god bless us all my fans both on facebook youtube uh, twitter and whatsapp god bless you all ojú òní ti gbogbo wa nàìjíríà àgbàwá gbé ìyanu àṣẹlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run god bless you all kenny joka loves you support president ọmọyẹlé sowore for two thousand and nineteen eh, for two thousand and nineteen election god bless you all bye.